بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الواحد والعشرين وعن أنس بن مالك رضي الله عنه أن قدح النبي صلى الله عليه وسلم انكسر فاتخذ مكان الشعب سلسلة من فضة أخرجه البخاري حديث يليق كان للوجن أفهموا نبي أقولي الضبيب الإناء بالفضة الضبيب الإناء بالفضة يعني سيسو في fífi fàdákà sògbàpọ̀ fífi àdáta sọ àpọ̀. wọ́n ní àdéhìí wá látọ̀dọ̀ Abu Hamza Anas ibn Malik radiyallahu anhu ọmọdọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam lápò ó fi ọdún mẹ́wàá ó fi fi fẹ́ sin anabi wa sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tó ṣe kí ọdún mẹ́wàá yìí ànábì sọlá àìsí làwọn ọba wírí kí ló dé tó fi ṣe báyìí kí ló dé tó fi ṣe báyìí ó sì ń ròyìn ànábì sọlá àìsí gẹ́gẹ́ bí àdéhìí tó wà nù sọ àhìn mi ó ní ànábì Muhammad sọlá àìsí àwọn wọn ni wọn dájú àwọn ni wọn dájú ó ní pẹ́ nìkan lọ́mọdé gbogbo akọ́kọ́ ni wọ́n máa sọ̀rọ̀ gbogbo akọta ni wọ́n máa kọ mara gbogbo akọta ni wọ́n máa bá ṣeré débi pé mo ní àbúrò kékeré kan àbúrò mi yẹn ànábì sallallahu alaihi wasallam ìjọ kan tó ń sunkún wọ́n kà mara wọ́n ní yá Aba Umayr ma fa'ala an yá Aba Umayr ma fa'ala an bàbá Umayr kí ló ṣe ẹyẹ olóńgò rẹ̀ báyìí là nàbì wa sallallahu alaihi wasallam rí addabahu rabbuhu ahsana ta'dibahu olúwa ẹlẹ́dàá wa òun ló kọ́ ànábì níwà òun ló rèé ó sì wá rèé ọkọ níwà lọ́nà tó níwájú sallallahu alaihi wasallam. Anas bin Malik radiyallahu anhu kò yé bẹ pẹ̀lú anabi sallallahu alaihi wasallam títí táwọn anabi fi kú ọdún mẹ́sàn-án àbọ̀dún mẹ́wàá tá à ń sọ yẹn yẹn ní kí gbàrà tí anabi sallallahu alaihi wasallam ti dí Mẹ́dínà anásì ń bẹ pẹ̀lú ẹ̀ kò sì yé ṣe ìfẹsìn anabi sallallahu alaihi wasallam títí táwọn anabi fi kú ẹ̀yin náà sì mà pé ọdún mẹ́wàá là anabi wa sallallahu alaihi wasallam ni wọ́n lò níbo. نالو نمتكنا نعم، صلى الله عليه وسلم أن قدح النبي صلى الله عليه وسلم انكسر أني يعني كان نبي محمد صلى الله عليه وسلم أفو ولا فاتخذ كان الشعبي سلسلة من فضة وطوائي بجوت الله pẹ̀lú wáyà fàdákà wọ́n tún àyè tó ti lánlé pẹ̀lú wáyà tó jẹ́ ti fàdákà ọlọ́jọ́ olùbùkárí alimami Bukhari náà bá kó yánu sí wọn wọn náà gbé àdéhìí jáde nínú tírà wọn. tí a bá gbàgbé láàrin pé ọ̀rọ̀ tí àfáǹtì ń bá wa sọ bọ̀ látẹ̀yìn òun náà ni àníyà ọ̀rọ̀ nípa àníyà àwọn agbá àwọn abọ́ àwọn aha àwọn kọ́ọ̀pù èyí tá a máa lò wọ́n fi gbà kí wọ́n fi sọ̀rọ̀ awọ nítorí pé awọ alẹ́ rọmi sí a sì lè lò láti kírun lórí ẹ̀ wọ́n tún fi gbà kí tún sọ nípa igbá abọ́ tó jẹ́ ti àwọn kèfèrí ǹjẹ́ a lè lò àbí lè lò. wọ́n sì tún fìgbà kan wọ́n fi má dìtì wá fún wa fún àgbọ̀dọ̀ mu àti gbọ́dọ̀ jẹ pẹ̀lú abọ́ ti cup tó jẹ́ ti gold tàbí ti silver. nísìnyí wọ́n fún wa ní òyìn nípa pé igbá kan abọ́ kan gẹ́gẹ́ bí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìgbà ìfọkọlà àtúwálà fẹ́ tún ṣe ìgbà tó fẹ́ tún ṣe wáyà tó jẹ́ ti fàdákà ni wọ́n fi sókọ̀ tó má di tì í wá ó fi hàn sí gbogbo ẹni tó lójú ìgbà tí wọ́n ti láwọn gbọ́dọ̀ fi igbá tí wọ́n jẹ́ ti gold àbí ti fàdákà mú mi eléyìí tí wọ́n bá lò ní tiwọn Ibn Hajar tó kọ tírà yìí láti fi sẹ̀rí pé kò tún tọ́kọ̀ òfin rẹ̀ sàlùwàlá èyí tí àwọn olùmọ́ra gẹ́gẹ́ bíi ọ̀sán àárín àwọn ti ṣe sọ rárá kò sẹ́ẹ̀rì ń bẹ̀ nítorí pé má fi mú mi kò túmọ̀ sí má fi sàlùwàlà ẹ̀rọ aláyè ti ṣe síwájú. Ibn Hajar rahimahullah wọn á mú àdéhìí wá láti fi sàlàyé fún wa pé tó ń tí pé wọn náà gbọdọ̀ fábọ̀ gold tàbí ti silver ti wúrà tàbí ti fàdákà láti mú mi káwa lò gẹ́gẹ́ bí ẹ̀rí ti sọ pé àtúngbọdọ̀ fi ṣèmára kìí ṣe bẹ́ẹ̀ lọ́rọ́ òrì tí abóyọ̀ ọ̀gá jẹ́ ti wúrà tí ò bá sì jẹ́ fàdákà ṣùgbọ́n tó ṣe kí nǹkan nínú wúrà tàbí fàdákà ni wọ́n fi lẹ́pọ̀ níbi tó ti ya ni wọ́n fi lẹ́pọ̀ níbi tó ti là nítorí pé àní kìtorí pé wọ́n fi rin tó jẹ́ ti wúrà ó sì tó ti fàdákà mú àwọn abọ́pọ̀ ní tó ti là káwá pábọ́ yẹn dábọ́ kí ni abọ́ wúrà àbábọ̀ kàkà abọ́ gold àbábọ̀ silver. sọ eléyìí ni tó kọ́ àfààfin mú àdéfì wá. kíkẹ́ tí wọ́n máa fi wúrà tí wọ́n máa fi mú abọ́ pọ̀ kàdákà wọ́n fi so abọ́ pọ̀ kò ká má lo irú abọ́ bẹ́ẹ̀ nítorí pàtàkì fi mú àdéfì wá abọ́ kan tó jẹ́ ti anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀la eléyìí ọmọ fi hàn ẹ́ kí èèyàn bíi ti wá náà la anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n lọ́wọ́ bá pọ́nlé ó gbéga lórí gbogbo ẹ̀dá yòókù ó ti kò sí lánàbì rẹ̀ kò sí lásìwájú gbogbo ọmọ ànábì Adam wọ́kọ̀dì yàtẹ̀rì hìmá yàtẹ̀rì sa ìrẹ̀lẹ́bẹ̀ṣọ̀ ṣẹlẹ̀ sànàbì sọlá àṣẹlẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ sí gbogbo èèyàn yòókù náà wàlẹ́kìn náà hù ṣùgbọ́n ẹni tá a sọ níbi ẹ̀ṣẹ̀ ni. gẹ́gẹ́ bí àwọn ànábì ọlọ́run yòókù ọlọ́run ọba sọ wọn kúrò níbi tó dẹ́ṣẹ̀ wàlẹ́ ìkín ó lè ṣẹlẹ̀ sí dúkìá wọn irun tó ṣẹlẹ̀ sí dúkìá ẹlòmíì náà àbọ̀ ànábì sallallahu alaihi wasallam ọ̀ya ọ̀la òǹsìlẹ̀ ànábì sallallahu alaihi wasallam òdì nǹkan kù nínú gíga àti àpọ́nlé rẹ̀ nítorí pé bá a abọ́ títí bá bọ́ ọ̀lẹ̀ ó lè ta tó bá sì jẹ́ tangaran ó lè fọ́ tó bá sì jẹ́ igbá ó lè fàya kò sí tí ó lè ṣẹlẹ̀ tí ìgbàlagbádá lélẹ́yìí kò lè fàya kò sí eléyìí ò sí nù nǹkan tí ò lè ṣẹlẹ̀ tí ìgbà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ambọ̀sibọ̀sí kẹ́ni kí wọ́n sọ lónìí pé òun o òun ẹni ọlọ́run lòun àrà ọmọ òun ti pọ̀ débi pé aṣọ òun. kò ní gbó dípò pé ya àtò òhun kò ní sí dípò pé ya aago òhun kò sì ní dúró dípò pé yọ bàjẹ́ abọ́ tòhun kò ní bọ ámbọ̀sibọ́sí pé yọ kò ní rí pé kò sí ni ọ irú sáwọn àtúkùn ẹsẹ̀ bàtà nàbì sallallahu alaihi wasallam kò sínú karamat ike ń fi pọ́n ọ lé wọ́n akọ́sọ tí ò ní ya bàtà ò ní gbó ò ní ta ò ní fọ́ gbogbo ẹ̀ pátá ń bẹnu àdánwò. ikú nàbì nǹkan lè sọ pé ọkàn náà ó ti bo síbo ìbínú lélo náà wà ẹ má gbàgbé ọmọ ọ̀dọ̀ anábì ni ọlọlá àdìsẹlẹ ọmọ tí ń ṣẹlẹ̀ lẹ́nu ilé ìṣe àyè fòfòfò nínú òfin ẹ̀sìn Islam nítorí pé anábì sọ̀rọ̀ bá àdìsẹlẹ wọn ni láyé tòlùjẹ nẹta pàtàkì fòfòfò ní wà lìjẹnà alátojúbọ aláyọnu sọ ṣùgbọ́n eléyìí ò sínú òfófó yàjẹ máa nítorí pé Anas bin Malik radiyallahu anhu ọmọ ọ̀dọ̀ anabi wa ni sallallahu alayhi wa sallam láti kí mà wípé ní máa ń ṣẹlẹ̀ ní anabi sallallahu alayhi wa sallam majority rẹ̀ náà ni wọ́n sọ fún wa nítorí kálíbà rẹ̀ kọ́kọ́ lára anabi sallallahu alayhi wa sallam ní ìbámu pẹ̀lú ọlọ́run tó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanah àwòkọ́ṣe rere ń bẹ fún yín ṣùgbọ́n cash kẹsẹ̀ gbogbo yẹn ló máa ń sàǹfààní lára àwòkọ́sẹ̀ yẹn. ọlọ́ni liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira. ẹni tí ó rí àwòkọ́sẹ̀ rẹ̀ tí ó sàǹfààní lára rẹ̀ náà lẹni tí ìran kan lọ. ó sì ràn kájọ́ gbẹ̀ndà al-qiyam tí sì ń sìn rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ àwọn nìkan ni wọ́n rà àwòkọ́sẹ̀ rẹ̀ tí wọ́n sì mú lò صلى الله عليه وسلم فاتخذ مكان الشعب من إلى النبي محمد صلى الله عليه وسلم هو في سلسلة من فوق إيري تسيك يا ترى فهتا سي النبي صلى الله عليه وسلم واتي السوء أي بتلا نيرا باي إليه فيها pípé àwọn kìí so ńnàkúnà ìgbàlá ìbẹ́ni kọ́ lọ wá mi ni ẹ̀sùn eléyẹn nu ọba ya ìbẹ́ni kọ́ lọ wá mi ni àbúrò ọlọ́lẹ́kọ̀ọ́ abọ́ ti ta ìbẹ́ni kọ́ sọ́nù kẹrà mi ni àbúrò ọmọ fi pẹ́ǹtì fi dìbì tó ti ta ìgbàlá là a sì mọ̀ pé a ti ní super blue, tá a lè fi lẹ̀ torí irú rẹ̀ náà wọ́n ṣe onírárá o ọlọ́mọdé ń jólósì sínú kọ́ jólósì nítorí pé ọlọ́mọba ọ̀fẹ́ kẹ́ nánà kùnà wọn lẹ́sẹ̀ tábọ́ bá ti là ó lè má lè wúlò fún gbogbo nǹkan mọ́ ṣùgbọ́n àwọn nǹkan tí ó tún wúlò fún náà tún wà tábọ́ bá ti là àbá àfihàn wọ́n fi mú kọ̀ lágbọ́n bí tó ti là yẹn á rí i pé irú abọ́ bẹ́ẹ̀ kò ní lè gbomi mọ́ tó tí a bá dami sí omi àmọ́ yọ dáadáa nù. wàlàkín a lè bu agbadó sí a lè bu ọ̀pá si sí a sì lè dàrẹ́tì sí a lè dèrè sí. òun náà wúlò nítorí délé iná kùnà sí nínú ìlànà àwọn mùsùlùmí yàrá anabi sallallahu alaihi wasallam kò fi kẹ́kọ̀ọ́ ìnákùnà kò sí nínú ìlànà àwọn mùsùlùmí náà ni sọ kọdà kọdà ni wọ́n sọ kọdà. generally ìgbà ìgbà ìdílé pé e, irú gbàtẹ́yìn náà mọ̀ ni wọ́n fi ni wọ́n máa fi padà sísè kò lè fọ́ lè là tó ni wọ́n ń sọ̀rọ̀ báyìí. sẹlẹsẹlẹ min fọgbà wọn ni irin tó jẹ ti wú tó jẹ ti tó àgbà anabi sallallahu alaihi wasallam wọn fi so kọ ẹ̀rí ń bẹ nínú àdéhìí yìí lórí kùsùn tó burú nínú ká fi irin àti fúlẹ̀ ká fi so igi pọ̀ ibi tí ká ti là kò sí ìyapẹnu láàrin àwọn olùmọ̀ wa ní kápẹ́ léyìí tọ̀ kò sí ìyapẹnu pípẹ́ léyìí tọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé kò sí ìyapẹnu náà láàrin wa pé kọ̀ ká fi gba wúrà àbí gba fàdákà ká fi mumi àbí ká fi jẹun bẹ́ẹ̀ kò sí ìyapẹnu láàrin wa etí gbọ́dọ̀ là tá a bá fi irin tó jẹ́ ti gold àbí ti silver tá a fi so pọ̀ kò tún sí ìyapẹnu láàrin wọn pa lè lò ẹnu tó bá ti sí ìyapẹnu bíi tala kọ̀kọ́ torí pé gbogbo ẹ̀ from a to z gold ni àbí silver nígbà tí fàá tí òfin sí ìyapẹnu nípa pé ìgbà tó gbọ́dọ̀ là tá a bá fi wáyà ah, silver àbí gold tá a bá fi so pa lè lò ìnípẹ́ ẹnu wọn kò lórí pé léyè kìí ṣe bó ṣe sì ṣe silva. ṣùgbọ́n ẹ dákun ẹ tún padà síbi àdéhùn yẹn ó ní ká ànábì sallallahu alaihi wasallam kan ọ̀yà ọwọ́ á fi irin kan ibẹ̀ ti fọ̀jà àwọn sókò alẹ́ nínà. كان نبي صلى الله عليه وسلم في أنس ابن مالك رضي الله عنه أنا أقول ما أتوقع نبيني صلى الله عليه وسلم أو أمين تسوقي أنس ابن مالك رضي الله عنه أخواني نوايا مين نيود أبو خارج أنا أنا أنا تسوقي رأيت قدح النبي صلى الله عليه وسلم نو عاصم Asim al-Ahwal nínú àwọn tàbí wọ́n ní mo rí igbá àti sallallahu alaihi wasallam ní ọ̀dọ̀ Anas ibn Malik ìkànnà kọ̀dán sọ́dà ìgbà ìjẹ́ gbòtìlá ẹ̀sẹ̀lẹ̀sẹ̀lẹ̀hu bẹ̀fẹ̀gbọ́ ẹ̀sẹ̀lẹ̀sẹ̀lẹ̀hu bẹ̀fẹ̀gbọ́ Anas ibn Malik wá fi wáyà àdáka òfin mu kọ́kọ́ eléyìí fi hàn wá nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ yìí wípé ana ibn Malik òun ló fi wáyà mú papọ̀ ṣùgbọ́n ṣíṣe ibi tí wọ́n ti sọ pé ńlọ fi wáyà pàtàkì mú papọ̀ kó túmọ̀ sí pa nàbí wa sallallahu alaihi ló ṣe bẹ́ẹ̀ kò sí tí ń yá ìlẹ́nu nípa eléyìí nítorí pa nàbí wa sallallahu alaihi wọ́n jẹ́ ẹni tó ṣe kí wọ́n máa ń ṣiṣẹ́ ilé wọn fúnra wọn kí ẹ máa ṣe bìí láwa Aisha radiyallahu anha kí náà nàbì sallallahu alaihi wasallam máa ń ṣe tí wọ́n bá wọlé náà wọ́n ní wọ́n máa ń ran àwọn ìyàwó wọn lọ́wọ́ ni tí bá wọn bá bàjẹ́ ànábì ní ó tún bá ara rẹ̀ sí fúnra rẹ̀ ọ̀pọ̀ ànábì sallallahu alaihi wasallam bá ya ànábì ní ọ̀gbìn aṣọ rẹ̀ fúnra rẹ̀ sallallahu alaihi wasallam ó sì fọ́ salawatu rabbi wa salamuhu alayhi ìyàwó mélòó ìbéèrè ni ìyàwó mélòó là nàbì ní ayuha al-muslimun ìyàwó mélòó là nàbì ní mẹ́sàn-án á lórí tẹ̀lé sọ tán ìyàwó mẹ́sàn-án ọlọ́run yọ̀ǹda fún kọ́fẹ́ wọn ò sì bá a kọ́kọ́ ọba tún bàtà sí ọba gán sọ rẹ níbi tó ti ya sọdọ abẹ kò sí ní tó burú mbẹ kò sí ní tó burú mbẹ rárá nítorí pé mẹsùlùmíyà jíjẹyàwó kò ní í ṣe pẹ̀lú ọgbọ́n bàtà bíbọ́kọ̀ gán sọ bíbọ́kọ̀ gbálẹ̀ bíbọ́kọ̀ fọṣọ bíbọ́kọ̀ lọṣọ bíbọ́kọ̀ rúkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ilé yẹn tó fi ṣẹ̀dí àṣọ ṣùgbọ́n wọ́n mú wa ní tó lè jẹ́ ìyàwó rẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ tí ọ̀rọ̀ abọ́kọ fọṣọ tó bá bọ́kọ lọ sọ ọkàn ro kà tí ń wòran ọkàn ń sebẹ̀ tí ń wòran sẹ́wọ̀n pé àti lọ ó súnmọ́. tó bẹ́ẹ̀ ni Imam Ibn al-Qayyim rahimahullah àtúláyé fún wa lóòótọ́ òfin tẹ̀rí ọ̀sọ́ àmọ́ ẹ̀mú wa. nítorí ẹ̀ ló ti jẹ́ pé ànábì ń fi àpèjúwe tó gbalé lẹ́wọ̀n àní sallallahu alaihi wasallam kó ṣe pàánù orí ńlẹ̀ wa kí wọ́n má jẹ́ onígbèraga kí wọ́n má jẹ́ ẹni tí yọkàn ọmọ ṣèṣe wa tí ó sọ ìyàwó rẹ̀ dẹrú kó náà máa ràn án lọ́wọ́ kí àwọn náà máa ṣe tiẹ̀ kí ọkọ náà máa ràn án lọ́wọ́ eléyìí mẹ́nu tó dáa rẹ̀ tánàbí bá sallallahu alaihi wasallam bá mú chain tí fi ń so abọ́ kí lọ́ọ́ yà nàám tuntun tí ó yà yàn lẹ́nu bẹ sallallahu alaihi wasallam. ilé ìtumọ̀ sí pé ọ̀làjú àti lọ síwájú ti wà láti ayé tó pẹ́ wọ́n lérò yìí pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń rí lónìí òní náà lọ́mọ èèyàn tó mọ̀ wáyà ẹlòmíràn mọ̀ pé yẹ́s níjó lọ́mọ èèyàn tó mọ̀ wáyà nínú ọgbọ́n yẹn fàtàlẹ́sálà ò kó fi wáyà sọ̀tò àlá ìfún àti wáyà arúgbó afẹ́ pé wọ́n ti pè pàǹdà àdákà kówó mi àbí òsì ẹlòmíràn wọn pé ah nígbà tí wọ́n ti ní wáyà fàdákà tí wọ́n fi so pápọ̀ ọ̀dọ̀ máa lo bá. ó wù túmọ̀ sí pé ó sì ló tì wọ́n lọ bẹ̀ o ọba ò ní nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ wọn gbà mí. àbí bẹ́ẹ̀ kọ́ àbí tó tó tó tó tó kóra fún mi ọgọ́rùn-ún kó lọ bun kàábà ìwọ́n kọ́. lásìkò léyà bá lọ sọ́jà àmì tẹ́sí ń tẹran ilé tó dúró jùlọ wá. àmọ́ ànábì sallallahu alaihi wasallam ràkúnmí ọgọ́rùn-ún ẹ̀yin sì mọ̀ pé ràkúnmí kan lónìí ní sọ̀rọ̀ eighty thousand naira láti eighty ní times hundred ẹ̀rí pé nǹkan ti kí bẹ́ẹ̀ subhanallah tontori de ló túmọ̀ sí pé ìtẹ́rí bá gbọ́dọ̀ wà fún mi yàn ìtẹ́rí bá gbọ́dọ̀ wà fún mi yàn mọ̀sẹ̀ jẹ́ ni títí kí ṣé bá fẹ́ yọnu láàárọ̀ kọ́pù tàǹgàrà ni ẹ bá mú mi always tàǹgàrà ni ẹ bá jẹun tàǹgàrà ni orí àga tó jókòó sí tangaran ni gbogbo ẹ̀ tangaran tangaran mọ̀ṣúkẹ́là wàlá ó lè àwòránṣẹ́ rẹ̀ kébran wà ọ̀jọ̀bàn ó lè mú ọmọ wúra rẹ̀ ọmọ jọrẹ lójú kọ́ ọmọ òkú ọ̀nìkan lọ́lọ́ọ̀dá àjàjà abẹ́ nìkan wò ń jọ kàn tí ọ̀rọ̀ agbómi wà fọ́nù pọ́kú lówó ẹ̀ kíké lọ́kàn máa wò ó ní pé kí ni èmi à ìwọ kìnnì lẹ́sẹ̀ bí ṣe ìwọ̀lá ọjà mọ̀ kàn nítorí pé tí o bá fi lè tẹríba fọlọ́ ò ní ga torí délé kéèyàn lè bá ní tẹríba èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe é pé wọ́n mọ̀ lu àwọn nǹkan tí ó jẹ́ ọmọ mọ̀ wọn rẹ̀ lóòótọ́ o inna Allaha yuhibbu idha an'ama ala 'abdihi bi ni'matin an yara 'alayhi atharaha ọlọ́run bá nífẹ̀ẹ́ sí pé tó ń bá sì dẹ̀ra fọ́kàn nínú àwọn ẹrú òun kó òun rórí pa rẹ̀ lára rẹ̀ ọlọ́run bá sóore fún ọ débi pé kọ́ ọmọ ọmọ wà kíta àkíta lọ ń wọ ọ̀ka ọlọ́run ọ̀fẹ́ bẹ̀ ọlọ́run bá sóore fún ọ débi pé kò lè ra kẹ̀kẹ́ àwọn arìnsẹ̀ ká ọlọ́run nífẹ̀ẹ́ sí i ọlọ́run sóore fún ọ kó lè máa gún mẹ́ṣíìn ọwọ́ àìpé no kẹ̀kẹ́ lọ́ọ́ máa gùn ká ọlọ́run nífẹ̀ẹ́ sí wọ́n sori fún ọdún kó lè gun mọ́tò wọn á ní nóò ọ̀fẹ́ káwọn èèyàn mọ̀ pé olówó láì mùṣkílà ọlọ́run sori fún ọdún kó lè kọ́ lè tara ẹ̀ wọn á nílé àyà lọ́mọ gbé ìwẹ̀ lọ́fẹ́ gbé kú ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ ẹnìkan á gbẹ́n ilé mélòó náà nẹ́bí kọ́ gan láyé ẹ́ táwọn ọmọ akọ́lé kò burú máa gbélé àyà rẹ̀ nígbà tí wọn á dé ọ̀ àwọn ọmọ àkọọ́lẹ̀ tó sọ bá kọ́lé ọ̀sẹ̀ dọ̀ tàbí òye ọ tí bàbá tó kọ́lé kalẹ̀ tí wọ́n fi háyà rẹ̀ tí bá tẹ̀lé súnà tí wọ́n fẹ́ tẹ̀lé o tẹ̀mọ̀ pé bọ́lá àmọ́ ọjọ́ sùn so nítorí tẹ̀lé àwọn ẹlòmíì ọmọ tẹ̀ra wọn ti lásán lórí rọ́ fún ọ̀gbẹ́sìn sàn kankan yé yọ àwọn afa ìmọ̀kan yọ ọmọ fi tẹ̀ra rẹ̀ jẹ́ ìhàrùn ànábì òsèlè yìí ànábì òsèlè ẹni tẹ̀fi jókòó kan ànábì jókòó rí rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni àbẹ́yìn gbọ́ kó jókòó ro ìlú ẹni ìlà yìí yàtọ̀ sílẹ̀ yẹn sìmẹ́ǹtì tí wọ́n fúlọ̀ ọmọ láti ànábì fún fúlọ̀ rẹ páànù kò sí ewé dẹ̀bínú ni tójú bá rọ̀ gbogbo èèyàn kẹran ojú ọkọ̀ àwọn nù láti yẹn ni láti fi lélẹ̀ náà sábẹ́ ròyìn fún ní òjò rọ̀ ànábì sọlá àti sọlá forí lélẹ̀ ẹ̀rẹ̀ wá ń kán látòrí ànábì báyìí sọlá àlè ṣùgbọ́n tọ́lọ́n bá ṣe dẹ̀kun fáwọn èèyàn wọn gbà sáànà ti ta ẹnu àlà torí ẹ tọ́lọ́n bá ti dẹ̀ra fún ẹ tọ́lọ́n fẹ́ láti rí ipa rẹ̀ lára rẹ̀ náà lànà bí sallallahu alaihi wasallam sọ pé ta ló wú ẹni tí jogún rẹ̀ wù jowó rẹ̀ lọ. àwọn sábẹ́ ni kálukú wa wúwo wá wù wá jowó ẹni tí ó jogún wa lọ. àti méjì ló wá pín sí wá ń bẹ́ẹ̀ tẹ́ni tí ó jogún wa ń nu owó tá láyé yìí wọ́n ní owó rẹ nílé tó jẹ kó fi sàǹfààní fúnra rẹ àbó fi sàǹfààní èèyàn kó tó kú àmì ètò tó kù lẹ́yìn ìgbà tó bá ti kú owó ẹni tó jogún rẹ ni ṣùgbọ́n ìyẹn wo ṣé èyí tó ti wà láàmú mójútó jù ni àbí tẹni tó jogún wa wàlá ṣak wàláhì wàláhì láṣak nítorí pàtẹ wọlé oúnjẹ láàárọ̀ yìí ṣé pé kí ta ráìsì twenty naira ẹ̀wà ten naira ẹran ẹran ten naira màmá ẹlòmíràn kò ẹ má fẹ́ràn sí i níbi títí sọ bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀ thirty naira forty naira lọ́nà ẹ̀ sì rí lápò rẹ̀ bá bá two thousand six thousand wà bẹ́ẹ̀ pé yes yes kílè yọ wà ní yes yes sẹ́wọ̀n kí tó bá kú owó o ni owó ẹ̀ ń tó jogun rẹ̀ ni. ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ dàbí àwọn kìfèrí o sẹ́wọ̀n àwọn kìfèrí àwọn kìfèrí máa ń sọ pé nítorí ẹ bá jẹ lẹ yóò gbé fò ìyẹn ẹyẹ ṣé ìyẹn la àbí ẹyẹ so ìyẹn la wá so nítorí ìdíje léyìí ìtumọ̀ owó tí wọ́n ní pé àjẹ àjẹ ránkùn àjẹ yóò dọ́rùn àbí òye wa ọlọ́run sọ pé kulu washrabu wala tusrifu ẹ jẹ ẹ mu àmọ́ ẹ má ṣe kí ẹ má tayọ ẹnu àlá ẹ má nana kú náà tó torí délé àwọn kẹfẹ́rí tí wọ́n ń jẹ́ yẹ wọ́n á jẹ lẹ́yẹ wọ́n fò ó fi jẹ́ pé chop chop chop chop àwọn bá ká àwọn ọmọ dúkà jẹ lọ lẹ́ẹ̀ lẹ́ anáhùn yẹ àìṣú náà lè yà kólò nítorí pé àwọn sàmì kan lè máa jẹun ni wà á ń tẹ̀sán kólò lè tẹ̀ àìṣ mùsùlùmí sì ń jẹun kó lè sẹ̀mí ni kí àtọ̀ ń bẹ̀ wọ́n jẹun kó lè sẹ̀mí àwọn sì sẹ̀mí kó lè jẹun ẹni pé gbogbo fọ́kọ̀sì tiwọn kọ́ jẹun ni àmọ́ wọ ọjọ́ nítorí kọ́ mọ́bà kú ni àmọ́ àwọn wọ́n bẹ nítorí kọ́ lè máa jẹun ni tò nítorí délé yìí ló ti jẹ́ pé àwa kébè mùsùlùmí àgbọ̀dọ̀ mọ́ báwọn kan pòwe rọ́ọ̀kan tí wọ́n máa pa ẹ̀ ronú sí ìtẹ̀yẹ bá jẹlẹ yóò gbé fò ìyẹn yẹ so àwa ń ti wá wọn bá ìjàmbá jẹ náà ni láti fi gbẹ́mìí ró àwọn ìjà jẹranko àti fi gbẹ́mìí ni báwo àdéhìí ibà ẹ̀kọ́ bẹ́ẹ̀ fún nínú ẹ̀kọ́ táàrí kọ́ bẹ̀ ìtẹríba anábìwá Muhammad sallallahu alayhi wa sallam níbi pé ń lo igba ó dájú pé gbogbo àbá ti wà ń bẹ̀ àtàlẹ́ níta lè rí gbáǹlì rẹ̀ lónìí yàtà ní kíkínni kí lọ sọnù so kódà subhanallah lílo igba lónìí má pa alágbọ̀n abìkan má pa alágbọ̀n ẹrú bíi Nàìjíríà lónìí ó ti di nǹkan tá a lè nílé ẹnìkan àfi nílé àwọn tí ń mẹ́mu so àwọn ló kù tí wọ́n máa lo gbá so ṣùgbọ́n kò sí tó burú pé kéèyàn ní gbáńlé báyọ̀ fẹ́ fi mú mi báyọ̀ fẹ́ lò ó torí gbogbo irú àwọn nǹkan yẹn ó máa ń kọ́yàn ní tẹ̀ríba kí wọ́n bá kó sí wa lọ́sọ̀ pẹ̀lú tó dáa nínú ẹ̀kọ́ tá a tún rí ń bẹ̀ òun náà nípa nàbí wa Muhammad sallallahu alaihi wasallam wọn kì í sọ ń nàkú wọn kì í sọ ń nàkú nàkú tí nǹkan bá bàjẹ́ tó bá ṣe tún sí wọn ò tún sí tí nǹkan bá bàjẹ́ tó bá ṣe tún sí wọn ò tún sí ọ̀tọ̀ sí àwa gbogbo àyíká gbogbo kọ́ńpáǹdì wa tí gbogbo baálé bá wo àyíká rẹ̀ tó bá wo kọ́ńpáǹdì rẹ̀ yóò rí àwọn nǹkan púpọ̀ táwọn ìyàwó àbáwọn ọmọ rẹ̀ tí wọ́n sọnù tí wọ́n tíráàrí tí wọ́n gbá bọ́ọ̀lù ní ìgbà ikú bàbá yẹn kúkú tún rà mí wọ́n kúkú rà mí wá àwọn ẹni ò lè lo eléyẹn mọ́ bí yẹn ti kọ́ pàǹtí ń lò ó ti kọ́ pàǹtí ń lò sọ́wọ́ àbàjẹ́ àkókò sí ní tó sì so ẹlòmíì tẹ̀lé ẹnu wa nísìn tó sì rí pé nǹkan tó ti lò fóṣù kan kọlọ̀ dànù ni wọ́n tún ra mi subhanallah ọlọ́run bọ̀ kẹ́nàkúnà láti wá pé nǹkan yìí báyìí ni wọ́n fẹ́ lò torí bọ́lọ́run bá ti ṣe bòyìn láti rí wọ́n dájú pé lómi bẹ́ẹ̀ náà ẹrù ọlọ́run tó ṣe pé tẹ́ bá fún yóò wúlò fún yóò sì gbà bí wọn ni kí wọ́n dànù wọ́n dà sórí àkìtàn ẹ jẹ́ kórí àkìtàn ni ó ti lọ kó gẹ́gẹ́ bí wọ́n máa ṣe ṣe lórílẹ̀‐èdè ibìkan ìwà burúkú ìwà yẹn wọ́n ní tó dáa tó dáa nílé tó ṣe pé káwé rọmọbọ́n bá ti dé olùkọ́ fẹ́ pààrọ̀ gbogbo tó wà nílé rẹ̀ àgàjókò bẹ́ẹ̀dì tí wọ́n fi ń sùn eh, gas cooker wọn everything wọ́n fẹ́ pààrọ̀ rẹ̀ dípò kí wọ́n á kó àwọn nǹkan lówó ebi kí ẹni o dípò kí wọ́n á kó wọ́n kó àwọn aláìní tí wọ́n á tẹ̀sí wọn kí wọ́n gbà á wọn ní pé wọn orí àkìtàn lẹ́kọ̀ọ́ lọ bá tán ru gbogbo ẹ̀dá sí i sàn lọ ọlọ́run wa kò fẹ́ràn ru wà bẹ́ẹ̀ orí gbéraga ló máa ń bì í gbéraga ló máa ń fà sí yẹn fi máa ṣe bẹ́ẹ̀ ọmọ ìyá rẹ̀ àwọn nǹkan yìí báyìí ìmọ̀ ó yóò nídìí tó bá nídìí tó bá nídìí bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀ tó wọn kọ́ pọ́nlé nù ó ní ó sì gbé pẹ̀lú àpọ́nlé àti sùpájẹ́ pórí àkìtàn lọ ẹni tó bá fọ́ lọ sí ìwọ gánfà ìmórí hàn sórí tọ́lọ́run ọ̀pọ̀lọpọ̀ nínú wọn atọ́kùn àtọ́kùnrin ọ̀pẹ tí wọ́n ń lò náà ni wọ́n ti lọ dànù nígbà sórí àkìtàn tó fi wá jẹ́ pé àwọn ọ̀pẹ tó wà tó fi káwọn yọ́ọ̀lù gbé àwọn ò ní gbé gbé lù àwọn máa wá sa rú àwọn aṣọ yẹn rú àwọn aṣọ yẹn wọ́n máa sa wọ́n làwọn kó bọ̀ wá Nàìjíríà wọ́n kó lọ sí Togo wọ́n kó lọ sí Kínní sọ́nàlá irú ẹ̀ làwọn jàlábíà mi sọ́pọ̀lọpọ̀ ń wọ̀ ní ìsìn sòlé tó ti kúrẹ́ àkìtàn wọn dà ní sọ́nàlá òṣìṣẹ́ ọ̀pọ̀lọ́ bo àṣírí tí ó jẹ́ ká lè máa ra tuntun torí pé eh, omi nínú wọn orí àkìtàn wọn ti sàn án so nítorí ìdẹ́lẹ̀ yìí àmọ́ tí wọ́n bá rà á o tí wọ́n bá rà á tí wọ́n bá kó lágbára òun pa tí bá lè fọ́ ọ dáadáa ó fi kúlóró ṣiṣẹ́ tó kọ́ máa tọ́jú ẹ̀ à ń bẹ̀ lọ́n kọ́ máa burú so torí ìdẹ́lẹ̀ yìí. bí ẹ bá ti lẹ́mìí pé tuntun ní màá rà ọlọ́wọ́ kọ́ gbára rẹ̀ ká mélòó náà ń ta tuntun náà náà rí tí ọlọ́wọ́ bọ́ kọ́ gbára rẹ̀ ká wá kẹlẹ̀ tó ń torí so nàkúnà tí fún gbéraga máa ń lò tó bá ti wà ní kókó wúlò tí wọ́n náà sì mọ̀ pé tá máa fún ọ wọ́n náà lè gbárù rẹ̀ ní rẹ̀ àwọn olùwàgbọ́ òdodo ni ó على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا واني ويطعمون الطعام وما فوين لوجه على حبه تنتفى وانا نفس جو يسون جتين نفسي يا nìsín yàtọ̀ mọ̀kànlá màdíyàwó adánú jẹ́ orò gbogbo ẹjọ gidi ẹ ma kókó gbogbo ń bu òtí méjì lọ ń pòsè ẹnìkan ń pariwo ọ̀nà pé ní oúnjẹ tẹ́ ẹ jẹ́ kù ẹ̀dákun sẹ́ ọ̀dọ̀ ẹ̀rọ fún yìí nù èsì torí pé o tó yí ọ lọ́wọ́ gan o tún ọ bákan náà oúnjẹ tó jẹ tí kò jẹ lájẹkù ó tún wù ọ pé tílẹ̀ bá mọ́ tí má gbé kaná ó tún jẹ wọn á gbé kaná ẹnìkan wá ní ẹlẹ́kùn o oúnjẹ wà ń lé yẹ lé fóun jẹ wọn á ní ẹbá bùtù mi ẹtún bùtù ẹ náà fún un bárakàlláhu fi ètò ẹsẹsẹ sí tán tún bóun náà jẹ ń bẹ bárakàlláhu fi ilé yẹn ni aláhùn bìyí wọn á ṣe lùbọ́ tó ti bú ètò gàrí tó ti bàjẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so àbí ráìsì tó yẹ kó gèsè òkúta ní ẹ̀ lè jẹ́ ẹ̀gbẹ́ fóun torí òun lólúwa á ọlọ́run ọba ọ̀fẹ́ bẹ́ẹ̀ gbogbo ń tẹ bá nífẹ̀ẹ́ sí aṣọ aṣọ ní ìsọ̀ ńlá tó dáa tó ṣe pé bí jimá bá kọ̀la ọ̀lọ̀ torí kò lè bá àríwọ̀ ń jimá ẹnìkan á ní ẹ̀dàkùn ẹ̀rùn lọ́pọ̀ wọn láwọn méjì ọwọ́ àgbẹ̀ kan ní olùgbé fún un sọ ma pé hatta yamut yad'u Allah lak títí tí èkú ọmọ bẹ́ẹ̀ lọ́n fún un àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n ìgbà tó fẹ́ bùn lásọ wọ́n á bùn lé tó yẹ kó ti sá ó lọ wájú ó ti yàtọ̀ sí sẹ́yìn ṣòkòtò òun dáàkì ẹ̀wù ti di kíni ó ti bíráìtì gbígbẹ lọ́wọ́ á gbé fún un lọ́wọ́ á gbé ẹ lè kọ́ àrò jẹ ẹ̀jẹ̀ láró ẹ̀jẹ̀ láró báwo ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ láró kẹ́ máa wọ́ nítorí dáa ni kéèyàn kú ọmọlàkejì rẹ̀ nítorí tẹ̀lé yìí báyìí ẹ̀ríkà nàbẹ̀ wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n èso nnakuna wọ́n èso nnakuna wọ́n mẹ́ntẹ́n ntọ́lọ́ wọn bá fún wa ìjà tí mo bá rí kí n tí mo ní ẹ̀ tí mo ti mẹ́ntẹ́n ìnídìí rẹ̀ má ìsìfẹ́ ta fẹ́ lómi tó ṣe láǹfààní yóò sì ta ìgbà tí mo máa fẹ́ lómi tó ṣe láǹfààní kí n má jẹ́ òkúri mi kí n yọ gbé kalẹ̀ fún ni lọ́nà tí ó fi di tó ṣe láǹfààní nítorí pé khawfan min an yurihaka dhalika adam al-ikhlas ìdílé fọmọdé tuntun bá rí ọ ìkíláàsì rẹ lè bàjẹ́ níṣẹ́ tí wọ́n bá gbé eh, ìgbọ̀n aṣọ méjì pé kí wọ́n gùn tí wọ̀ wọ́n ti bọ́ dáa wọ́n gbé kalẹ̀ ó fẹ́ gbọ́n ẹnìkan nítorí wọn ní gba aṣọ yìí wò wò só wù ọ sẹ́wọ̀n pé wò wò só wù ọ yẹ ṣe sẹ́wọ̀n pé lẹ́yìn ọkùnrin yóò ti máa sọ pé yẹ ẹ sọ wà náà là fún ẹ náà tó bá ti sọ pé wù ọ pé yẹ ẹ máa gbé lọ máa wọ ẹ ibẹ̀ ló ti máa rí àṣetánù ọ̀sọ̀ ọdún kankan tó ta ma. wọ́n ti bá yẹ pé salamu aleykum wa aleykum salaam wa rahmatulah ẹ wà nílé àwọn nílé ẹ̀rọ ọlọ́run ló ti kí nìkan yẹn ló ń tẹ́ tuntun bá ti bẹ́ẹ̀ yẹn ọba ọba àkìbọ̀ tó náà ti gbé torí pé ah táwa lè ru ọlọ́run náà ah, ọlọ́run mọ̀ sí dáadáa fún ọlọ́run mọ̀ sí ọjà fún tí ìmánì bá wà nù sọ̀rọ̀ pípẹ́ wá sí ìmánì kò ní gbé o níbi àwùjọ yìí báyìí báyìí kò ní gbé o gbogbo àwọn fẹ́ lu àdìsí òun ni o ẹbí yẹn ẹbí ń kọ́ lásán wọ́n ní kó gba ẹ̀wà lọ́dọ̀ yẹn lẹ́wà kó fi búrẹ́dì kún wọn kì í ṣe pé àwọn lọ dáná rẹ̀ wá wà ah, ẹ̀jẹ̀ wọ́n fẹ́ parí zikì rẹ nu níbo ni wọ́n á parí zikì rẹ títí sẹ́ni kò fi gbà á bọ̀. so gbogbo àwọn àkídà àwọn àgbàgbọ́ kẹfẹ́ nìyẹn ẹni tí wọ́n wà fún òní ṣe lóore kò ní roore àbáyé kò ní roore orí òporu gan èèyàn fẹ́ ṣe ọ láǹfààní wọ́n fẹ́ ṣe ọ lóore ó gbé fún ọ ṣé mílíọ̀nù ló gbé fún ọ pé ah mo ti gbà á zikì rẹ ṣé ìwọ ní tẹ́lẹ̀ wọ́n gbé adúlọ eléyìí fún wa ni wọ́n fẹ́ gba kí ni wọ́n bá tún gbà lọ́wọ́ rẹ̀. torí ẹ̀ ló ti jẹ́ pé lágbọ̀n àlù kan lágbọ̀n àlù kan nílùú tí wọ́n ti máa ń hurú àti ẹgbẹ́ kọ̀ọ̀kan wọ́n ti máa ń hu ètò ọ̀dà kan. subhanallah ó lè fẹ́kun ẹnìkan nísìnyí. salamu alaykum alaykum salam ìdí ẹnu ọ̀nà rẹ̀ ìdí kìnnìkan kọ́ ẹnu ọ̀nà rẹ̀. ó tó dé báyìí ó ti túlẹ̀. subhanallah wọ́n lè ti wo kọjá pé wọ́n bá owó ribiribi ń bẹ̀ ọ̀jàjà lásìkò tí mání máa sọ̀kalẹ̀ sọ̀kan lánàá Ramadan lè kówó sínú báàgì yẹn kọjá pé lè jẹ́ one naira ní owó tí wọ́n ń kò sì jẹ́ kó rédíò subhanallah á lórí ẹ̀ wá fún un ní fẹ́ rẹ ló ti jẹ́ pé ìmánì kò sí tọ́jú àtò ẹlòmíì ti torí tí ó lọ sí wàhálà wa ọ fún àyàn ràkúnmí níbi tí wọ́n ti ń sin ràkúnmí wọn lọ wọ́n ti wá ní fresh milk ipò òun fẹ́ lára ipò gbogbo tí wọ́n ń kànú àdéhùn ìbá òun náà fi gbà ládàá wọ́n á fún fresh milk yẹn wọ́n fẹ́ fún ooru wọ́n ti sọ lọ́wọ́ aleikum wọ́n gbé pẹ́ẹ́nu ọ̀nà rẹ̀ ó túlẹ̀ tí wọ́n mú Yorùbá lẹ́bù ọ̀rọ̀ kó ṣe rẹ̀ ẹnu. rẹ̀ ló ti jẹ́ pé ìmánì wà ìsìláàmù bá wà orí òní fọ ọrụ. àmọ́ tí ó bá ti jẹ́ pé àkídà ìgbàgbọ́rù táwọn kèfèrí lọ́mọ àlórí èèyàn nǹkan púpọ̀ fún rù nǹkan rù ní ọlá pé bóyá òun yẹn dáhùn o àbí òye olùkọ́ ẹ pín ìgbà aṣọ kọ̀ọ̀kan fún wọn. ní èèyàn èèyàn márùn-ún àtinú tí wọ́n dùn ìgbà tó mọ ti ń jẹ míyà àbí bẹ́ẹ̀ kọ́ ni míyà náìtì ní yorùbá lẹ́bù pé ah, wá sí gbà bá ní gbà dá gbà bá ní gbà pẹ̀lú pẹ̀lú òpó ọlọ́fẹ́ tó kú mẹ́bẹ̀ ní ọ̀sọ̀ tiẹ̀ sí yóò ti sọ àwọn èèyàn pé wọ́n wo yóò sọ̀rọ̀ àsọ lẹ̀ yóò túlẹ̀ ni. èmi ó sì mú tiẹ̀ délé pé tọ̀ ẹ mọ́fọ́ kan o àmọ́ tí wọ́n ṣe sí o. <laughs> tó ń torí di eléyìí ló jẹ́ pé islam islam islam kò sí nǹkan dàtò ọ máa ń lo nǹkan kan tó bá rí pọ̀ fẹ́ lò mọ́ fún ẹ lòmí. eléyìí náà túmọ̀ sí pé gbogbo ní bá ti gbé fún ọkọ máa jẹ́ o kò gbọ́ gbọ́lọ́ngbọ́ gbọ́lọ́ngbọ́ títí tí wọ́n ń sọ wọ́n jẹ àbí òye ṣùgbọ́n ẹnìkan ọkàn rẹ̀ balẹ̀ sí àbí òye ọkàn rẹ̀ balẹ̀ sí tó bá kú fún ọ ní nǹkan gbà ọ kàrà àlọ́ ọkùnrin ọba lẹ sí tó bá fún ọ ní nǹkan jazakallahu khairan jazakallahu khairan lọ́la àtijọ́ rẹ̀ ní bùkátà rẹ̀ tàbí òye ṣètò ìtìjà tó wà á kàdà. so àdéhì ó fi hàn wá wípé tá a bá fi wúrà ṣé ní wúrà òbí ṣé ní fàdákà tá a bá fi lẹ kí ló burú mbẹ kò sí ní tó burú mbẹ wa hakadha akramakumullah tí mo yàn lẹ́ta imú já kúrò ní ara àwòjú wọn wá mọ bí wọn ti lẹ́pọ̀ àfi pẹ̀lú chaini gold àbí chaini silver láyé ìgbà yẹn kúrú kò burú nu sẹ̀ríà kí wọ́n bọ̀ fi chaini góòlù àbí silver kí wọ́n fi dé wọ́n fi so àgbàlá mú tọ́jú ọ̀pọ̀ mọ́ àwòjú kò burú wàhákẹ́dà tó bá ti pín kán wọn wá mọ bí tẹ́lẹ̀ lẹ́pọ̀ mọ àkànkù rẹ̀ ju yọ gold tàbí sílẹ̀ lọ ní òfin sopọ̀ tó bá pé láyé ìgbà náà bí wọ́n ṣe ríran mánu àbí òfin bínú sí i. wàlàkín ìgbìyànjú ti ń lẹ́yìn mọ́tàmí ní sẹ́yìn wọn kàn ní. ẹ̀rọ kan èpo góòlù padà ni nítorí wọn lẹ́mẹ̀yìn pàǹdà ni ṣùgbọ́n wọn á fi èpo góòlù bí rọ́bà góòlù wọn á fi lẹ́la so ilé ìtàn fi sára nǹkan sọ ọkùnrin àmọ́ kò burú fóbìn nítorí fọkùnrin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí ọlọ́run bá ṣe léwọ̀ fún un láti lo tó bá jẹ́ gold láti fi sọ̀sọ́ àtọ̀ sóbìnrin kò sí tó burú mẹ́. gébà ṣe sọ obìnrin kò burúkọ lẹ èèpo góòlù mọ́ gbogbo eyín rẹ̀ láì dé kẹjà nítorí pé mi náà sọ dábàá wa kúkú lẹ lọ mọ́kà tí wọn náà fi ń léyìn mọ́kà mánu ẹ̀wọ̀n kọ́yìn lẹ́yìn pé léyìn mọ́kà eyín góòlù epo góòlù ni kò burú torí pé bẹ́ẹ̀ni nǹkan tóbìnrin lè fi ṣe kíni tó lè fi sọ̀sọ̀. wọ́lẹ́sẹ̀ tó bá ti ṣe bẹ́ẹ̀ ẹnu rẹ̀ ò ní wú tó bá lẹ̀ mẹ́nu láti lọ mọ́ka ẹnu rẹ̀ ò ní wú. ọ̀kẹ́ lọ́dọ̀ tí yẹn mọ̀ pé tó bá ti bẹ́ẹ̀ láti lọ mọ́ka ẹnu lè wú kò ní wú inṣàlá. bẹ́ẹ̀ bó ti ṣe lọ mọ́ka tí ọba fi sẹ́nu kò kí nǹkan kún sẹ́nu. àmọ́ pin la fún makalla ọgbọ́dọ̀ fi sẹ́nu nítorí bá ti wá fi sẹ́nu ńkọ́ àánà kọ́ ọlọ́kùn ọba ayọ́ ọba ayọ́ kó nu tẹ̀lé la kó lè rátẹ́gùn lẹ́nu rẹ̀ subhanallah àti ọmọ ayọ́ ṣé eyín yẹn ó tún ló pààyàn kọ̀dájú eyín tí wọ́n lẹ́kìn ní mọ́ òní fẹ́ ló pààyàn mọ́ nítorí pé wọ́n tó lẹ́kìn ní yẹn mọ́ wọ́n ti máa ń fi fáìlì fáìlì rẹ̀ wọ́n fáìlì rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí lẹ́gbẹ̀ẹ́ báyìí so that ní tí wọ́n fẹ́ kílípù mọ́ fi wọlé. kínyìn ọmọ kọ́gbọ́n ẹlẹ́gbẹ̀ẹ́ yín yòókù wọ́n lẹ̀ nǹkan kan máa ọ̀sán ju kí wọ́n lẹ̀ nǹkan máa kéèyàn wá bá bẹ́ẹ̀ kú lọ. nítorí pé náà òfin ṣẹ̀ríà kíní tí ń bẹ láàrin yín òfin wá bá bẹ́ẹ̀ kú owó ni àbí èsòwò ọ̀wọ́ èpo góòlù ń sówó ni àbí èsòwò kò sì tọ́ kókù ó kú kún ó sí pẹ̀lú owó. àbẹ́ màbẹ́ àkàràkùnmọ́lá òkú kú ní ìsìn nígbà tó kú ẹnìkan wá owó sí àpò àyà béèlì five hundred naira kan wá jábọ́ bẹ̀ síbẹ̀ mọ ilé ọjẹ́ tọ́ gbogbo yẹn ti wá pẹ́yìn dà lọ́wọ́ àríkẹ́ á nínú ah, sàárè òǹlówó rọ́pẹ̀ bọ́ sí àbí òní padà ah, kìí ṣeré o ẹ̀rọ kò wù sàárè àbí òní wù ok e, tọ́wọ́ ayẹ tọ́wọ́ akpé ńgbà sẹ́yìn gbókù lọ yìí náà lẹ́ màá mọ̀ kó fifty thousand bẹ́ẹ̀ ikú máa lọ lọ́n fẹ́ràn pé kílò tó máa kọ́ lọ wọ́n lọ bá bẹ̀ kọ́ mọ́ so bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé yín góòlù ni máa ń bẹ pẹ̀lú òkú ẹ yọ ọkẹ tó sin àmọ́ tó bá jẹ́ pé wàhálà ni ọba bí àǹbẹ̀lọ́n kọ́ máa burú ó tilẹ̀ jẹ́ ní tó ṣe ọ̀dà wàhálà kẹdà eléyìí jẹ́ àdìsí yìí báyìí lẹ́yìn rẹ̀ làfà wa mú báàbù kan wá wọn ní báàbù izalatu najasati wa bayaniha wọn fẹ́ sàlàyé fún wa nípa gbígbé ẹ̀gbin kúrò lára lára aṣọ àti gbogbo ìgbà ti dárúkọ gbígbé ẹ̀gbin kúrò nínú òfin ṣẹ̀ríà nǹkan mélòó kárí nǹkan lára wa ọwọ́ wa yìí ẹgbin ọ̀gbọ́dọ̀ sí ń bẹ̀ ọlọ́run bá pọn yín lé púpọ̀ tẹ̀ jẹ́ mùsùlùmí. tùmí sọ pé a nígbà tí mo wá yàgbẹ́ mi jábà náà a kẹ́rì pé ogun ọmọ òkú a ẹ dàpọ̀ kan mọ́. so mùsùlùmí ti sọ pé a kí wọ́n á ní tó wà ń bẹ bí gbẹ́sẹ̀ ń bẹ lára tó ní a subhanallah sẹ́nu pé mùsùlùmí ò ní sọ bẹ́ẹ̀ kẹ́kẹ́ á ló burú ọwọ́ tẹ́tẹ́ ìjọba wà títọ́ wà ẹ̀bọ̀ kan kírun ni a mùsùlùmí ò ní sọ bẹ́ẹ̀ alhamdulilayi ala ni'matil islam adúpẹ́ fọlọ́ fún ìdẹ̀ra ti ṣe wá mùsùlùmí mùsùlùmí ní máa mọ̀ pé nǹkan kan dọ̀tí ìfẹ́rí kò mọ̀ pé nǹkan kan dọ̀tí òun gan kọ́ ìdọ̀tí ni àkẹ́sà àlà wíbẹ̀ ọ́ ọlọ́run ló wíbẹ̀ ọ́ ọlọ́run ní innamal mushrikuuna najasun ọlọ́run lẹ́gbìn ni wọ́n ṣùgbọ́n najasa ma'nawiyya yìí ti najasa àìníyà èyí sẹ̀gbin tó ṣe fojú rí ni wọ́n o ẹ̀gbin tí ò ṣe fojú rí ni wọ́n ilé ẹ̀kọ́ mẹ́jẹ pé ńgbà tó bá sọ̀rọ̀ aláta pọ́ọ̀lù kan á bọ̀ lọ́wọ́ ọ̀hún á ti lọ fọwọ́ wípé torí kò lè bá lè kírun tí ọba sì gbẹ lọ́wọ́ rẹ̀ tó rí <coughs> kò sí tó burú nu kọ́ lọ kírun rẹ bẹ́ẹ̀. nàìjíríà ti àwọn ẹ̀gbin wọn èyí tí ò ṣe fojú rí ni torí di eléyìí gbígbé ẹ̀gbin kúrò ní ara àti lára aṣọ àti láti ibi àti fẹ́ kí ọ. wọ́n mú àdìsí lé lógún wá àdìsí iná tuntun wá látọ̀dọ̀ sàádàgbà Anas ibn Malik radiyallahu anhu qala. سئل رسول الله صلى الله عليه وسلم عن الخل تتخذ خلا فقال لا أخرجه مسلم والترمذي وقال حديث صحيح wọ́n yàrá ìfì yìí ó wá láti ọ̀dọ̀ Anas bin Malik ọ̀gá Hamza àkóyanu sí ó ní wọ́n di òjíṣẹ́ ọlọ́run ọba ìkí àti ọ̀rọ̀ ọlọ́run ọba kó máa ba léèrè anil khamri nípa ọtí ìtàkàbù khallan tá a lè lò kan tá a lè yí ọtí padà ká sọ́dọ̀ mi kan ọ̀kọ́ ọ̀lẹ́lẹ́ anabi ní rárá akhrajahu muslim imaamu muslim ló gbé jáde nínú sahihi wọn at-Tirmidhi àti imaamu at-Tirmidhi ọlọ́nkú yọnu sàn ọlọ́nkú kí àwọn méjèèjì wa qala al-imaamu at-Tirmidhi hasanun sahih wọn láti fi tọ́ da wọn sì fẹsẹ̀ rìn ẹni tó gún régé. hadith yìí ó sọ fún wa nípa yíyí ọtí padà kó nǹkan mi a ti mọ̀ pé pátí bá ń bẹ lọ́tí ọ̀tọ̀ ká lò ọ̀tọ̀ ká mú ǹjẹ́ tí ọtí ìkan náà tí a bá ní kẹ̀kẹ́ tá a lè ṣèṣì tá a yí padà tí ó di nǹkan míì kúrò ní jọ́sí má tá a lè lò ẹ má gbàgbé kíkẹ́lẹ̀ kí ni bàbá wa ti kẹsẹ̀ tí tó bá di ẹ̀mí ó burú ká lù àbí ó burú ká lù ìnìtúmọ̀ àdéhìí yìí. nínú ìsìn kẹ́nìkan lọ gbé táùtù wá fún ẹ gbogbo ẹ̀kọ́ kòkòkò bí tọ̀ àwọn ọ̀daràn kan dààmú tòwá ní oníkẹ́míkà kan títí tó bá dà sí inú kíyàn ayípa automatically àti adójìn láti lè lò ó láti kí àwọn èèyàn nípa àwọn wounds wọn bá dín láti máa fi gbò wọn lè síbẹ̀ àbá lè síbẹ̀ irun táàdì ṣe ń tọ́ka sí ni. ẹ ti mọ̀ yí pé màá baqiyatil khamru khamran lam yajuz lil muslimi an yantafi'a minha lókun ìgbà tó ti bá sì sẹ́kù lọ tí tó tí mùsùlùmí kókó tó kà ní. sọ̀sù pé ǹjẹ́ tá lè ṣe nǹkan kan sí tó fi yí padà tó di nǹkan míì ní nǹkan míì tó ń tọ́ pé ká sàǹfààní lára tiẹ̀ ká lò máa fọ́ra máa fọ́ra lábẹ́ ẹ̀tìbárì máa kánẹ́tì ká lè lò ní ìwòye tí wọ́n padà dà pẹ̀lú mímójú kúrò nípa tó ti jẹ́ rí. mo rò pé yé kí ló jẹ́ tẹ́lẹ̀ kí ló dà ní ìsìn omi kan ìyàkùsọ mi kan wúlò ní àbí òwúlò kí ló àǹfààní yìí omi kan náà ni omi kíkan náà ni tó bá ti kàn kankan nǹkan yẹn ọ̀kan ẹ̀kí wọn aláǹfààní kíkan. tíyẹn bá gbọ́ ike kíkan tó dùn ní á ọ̀madùn. ọmọ ìsà àgbo àgbo kí wọn aláǹfààní rẹ̀ náà àgbo. kọ̀dájú kọ̀dájú ẹ̀ máa ń pa ní omi kan ọ̀rẹ́dùn o ṣé kí ni wọ́n fi somi kàngánná rí náà ẹ̀ dáhùn òkè látara àgbàdo àbí látara bàbà ṣé wọn ò lè fi nǹkan míì sí omi kan. bí kíni ọ̀dájú ọ̀dájú ẹ̀gbá. nǹkan míì wà tí wọ́n fi so mí kan ẹ̀mú bá wò nínú tí wọ́n máa fi so mí kan kò náà làwọn èso àwọn èso tẹ́rì yẹn wọ́n máa fi so mí kan nàmbà rẹ títí ìgbà kan yóò jẹ kan tó bá pẹ́ jù bẹ́ẹ̀ lọ yóò dọ̀tí. kí wọ́n láǹfààní omi kan àǹfààní omi kan òun ni wípé bí èèyàn bá rọ́jú mu àbí nǹkan fi somi kan àbí tí wọ́n ṣe tó náà kàn kó tó dọ̀tí bí èèyàn bá rọ́jú jẹ ó máa ń sí ìfẹ́ àti fẹ́ jẹun àǹfààní rẹ̀ nu ẹni tí ó fẹ́ jẹun tó bá mu omi kan kó má mu jù o àbí tó bá jẹun tí wọ́n ti fi tọ̀ náà gẹ́gẹ́ bí carrot gẹ́gẹ́ bí cucumber àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní bí wọ́n ṣe máa ń rẹ́ ó sì ní ìgbà tí wọ́n ti dà ní ìdìkì kan tó bá fi lè jẹ kéékìkì rẹ̀ tí wọ́n bá gé mẹ́rin o lè jẹ dọ́bù oúnjẹ tó máa jẹ tẹ́lẹ̀ tó tún yó tó nínú àwọn ẹsẹ̀ rẹ nu ó sì wà títí dòní ó wà títí dòní ṣùgbọ́n ọmọ kíkọ́ lóko pẹ̀lú kọ́lùtọ̀ tiẹ̀ ni ẹ̀hẹ́n torí pé tá a mọ kínkín tó bá ti kán kẹ́kẹ́ fi pò kọ́kọ́ kan lẹ́nu àmì pé tọ́ àní ṣúgà á tó èèyàn sì fẹ́ èèyàn fẹ́ kẹ́nu wọn kan tó báyà lélẹ̀ láàkì lọ́dọ̀ àwọn èèyàn táwọn máa ń tọ́ka sí náà ni kí n máa ń sí ìfẹ́ àti ìfẹ́ jẹun tó bá sí ìfẹ́ àti ìfẹ́ jẹun so ọwọ́ àjẹ níwọ̀ntúnwọ̀ntì so ìtumọ̀ béèrè sẹ́ńtì ànábì nù ọ̀pọ̀ àrèsílẹ̀ kíkẹ́ ẹ̀ ti mọ̀ kọ́tẹ́lẹ̀ náà èso ọ̀ìnà generally láyé john nǹkan máa fi sọtí náà lè so ọ̀ìnà wọ́n rẹ títí ìgbà kan ìfúnmá rẹ títí ìgbà kan yóò máa bẹ lómi kan tó bá kópa yọ bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wọ́n àbí ọkà bàbá tẹ́rì náà ni tí wọ́n náà bá rẹ títí ìgbà kan yóò máa bẹ́ǹkì kan lẹ́yìn tó ti lọ tó bá tó kẹ́ jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ tí omi kan tẹ́rì yẹn the same thing bá títí ìgbà kan yóò máa bẹ lómi kan tó bá pẹ́ jù bẹ́ẹ̀ lọ sọ̀dọ̀ fi onífin kankan ìyàtọ̀ sẹ́ mu kan mu. bẹ́ẹ̀ bí dẹ̀bínú ni bá rẹ dẹ̀bínú títí ìgbà kan yóò máa bẹ lómi kan tó bá pẹ́ jù bẹ́ẹ̀ lọ yóò dọ̀tí yóò di nàbíyèl àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gẹ́gẹ́ bí búrẹ́dì ni ààrẹ búrẹ́dì títí ìgbà kan kọ́ máa jẹ́ kó yàn ń kọ́ ẹni tó fẹ́ sọ sí lọ́jọ́ iwájú. وإن شاء الله أنتم إن شاء الله ممن يرجى فيه الخير so nítorí de eléyìí ọ̀sá àjẹbó ti jẹ́ mbíọ̀ so omi kan wọ́n ti ṣe ànábì sọ̀rọ̀ lọ́sọ̀là léèrè wípé ǹjẹ́ a lè sọ ọtí domi kan bí wọ́n bí ànábì léèrè sọ̀rọ̀ àrẹ̀sẹ̀. ìtumọ̀ rẹ̀ ni pé a ti sọ ọtí kalẹ̀ àbí lẹ́yìn tọ́lọ̀ ti sọ ọtí tí lè wọ̀ ọlọ́run ti sọ tí lè wọ̀ ọ̀dà àwọn títà wa nílé tó owó mọ̀ ẹ̀yìn táwọn àdánù ni ẹ̀rín kan bẹ̀ àdánù ni ọlọ́run ti sọ pé fàá anton montahon tẹ́ jáwọ́ bẹ́ẹ̀ abẹ́ ní jáwọ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé tí wọ́n sábẹ́ náà lẹ́ẹ̀kan náà ni kí ni ntahayina ntahayina àjáwọ́ bẹ́ẹ̀ pátápátá báyìí ẹni tí ń gbèsè ẹ lọ ẹnu sọ́ọ̀lẹ̀ ẹni tó ní agbèrè ń lé dànù ẹni tí ń ṣe lórí iná lọ́wọ́ ó yí dànù tí wọ́n á wò pé ókè tí gbogbo ẹ̀ náà láwọn á dànù tí náà lè tó di ẹ́ sáàdọ́dọ̀ mi kan ni. so anabi sallallahu alaihi wasallam wọn wá sọ ike láà fara o ẹ gbọ́dọ̀ dán o ẹ gbọ́dọ̀ dán o ìyàtọ̀ ń bẹ gẹ́gẹ́ bá ti ṣàtúnṣe wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ipe tí ọtí fúnra ara rẹ̀ bá yí padà fúnra ara rẹ̀ ìdùnmí kan burú kìlò lẹ́yìn dá níyà láti sọ́dúnmí kan ó burú ẹ̀ gbọ́dọ̀ lò ìyàtọ̀ ń bẹ láàrin òun yí padà fún ẹ̀ àtẹ̀yìn lẹ́ yí padà ó yí padà fún rẹ̀ kò burú ẹ̀yìn lẹ́ yí padà ó burú àbí burú ó burú ìyá tó bá wá jẹ́ bẹ̀. kí lẹ́yìn wá ń rò kó lè fà á náà fi sọ yìí pé ẹ má yí ọtí padà kó domi kan ṣé nítorí kọ́ tí bàjẹ́ gbìn ni ọjọ́ ọtí ẹ má gbàgbé kí bí àfáà mú nọ́ọ̀tì torí ẹ̀ má dé sí wa báàbò ìzálẹ́tì nàjàsà wọ́n mú alábí ká gbé ẹ̀gbin kúrò lára lára aṣọ kúrò láyé ibi tá a ti fẹ́ kírun ni nítorí kọ́tìbà àjẹ́gbin ni àbí báwo. àbí tó fà tánàbì sallallahu alaihi wasallam àbí tó fà tánàbì sallallahu alaihi wasallam fi kọ́ máa ṣe bẹ́ẹ̀ òní pé nítorí kọ́tì ni orúkọ ẹ̀yẹn tí ń sì jẹ́ nítorí ó sì sẹ́kù lára rẹ̀ tó bá ṣe náà lẹ́yìn padà. ẹ̀rẹ́ ti pé tí bá sọ pé pé àbí pé àti ẹ̀mà àwọn ọmọ ìjọba àmàlà ti sọ. So àmọ́ ntọ́kọ̀ àmàdì ti sọ yẹn Al-Imam Ibn Rushd nínú tíra àwọn bidayat al-mujtahid wọ́n ní títí láti gbé àwọn fuqaha tó máa ti ní tọ́ àmọ́ ntọ́fà o ànábì sọ bẹ́ẹ̀ ni o àwọn ọmọ ntọ́fà wọn ni wọn ọmọ ọ̀dà àbáyọ mọ́nu ọ̀rọ̀ fún wọn kánù àmọ́ tí wọ́n sọ kí nítorí pé bìkì ni lànàbì sallallahu alaihi wasallam ti sọ pé ẹ gbọ́dọ̀ yí padà àbí nítorí kórúkọ yẹn ó sì tún tẹ́kù náà pọ̀ sí ni ká mọ àwọn àkàbù kan àwọn àkàbù kan èwo lẹ́yìn rò sí tọ́kì ẹ̀gbin ni ẹ̀dẹ́ ìṣẹ̀gbin ẹ̀dẹ́ ìṣẹ̀gbin ọlọ́ni innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min amali àti tẹnibó wò la'allakum tuflihun rijsun ìdọ̀tí min amali shaytan nínú ṣe sẹ́gbìn ni àbí sẹ́gbìn. ẹ̀rọ gbàgbé kọ́lọ́ sọ pé innamal khamru wal maisiru wal ansabu wal azlamu àwọn kan mẹ́rẹ̀ẹ̀rin tí sábà ti fọwọ́ kàn ká fọwọ́ ẹ bá fọwọ́ kẹ̀rí kẹ́ fọwọ́ ẹ bá fọwọ́ kankan ẹni tí wọ́n dá lẹ̀ ikú àwọn fẹ́ fi máa ń tọ́pa mọ́ kẹ́ fọwọ́. lọ wọ́n sì fọwọ́ kan ẹni tí wọ́n fi ń ta tẹ́tẹ́ kẹ́ fọwọ́ tontoro ẹ rẹjísù yẹn kìí ṣe àìníyà màánàwíyà ni yẹn ni ká gbin tí èsè fojú rí ni torí wá pé ṣe fojú rí gbogbo ẹni láti fi ọmọ tí kò fọwọ́ rẹ̀ ni. tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé tó bá ti sàlọ́ látúntò fọwọ́ kan tí kò pípa ọmọ lọ kírun o mẹ́lẹ̀ yàn wá túmọ̀ sí pé kò náà wò. wọ́n ní kí wọ́n tàbí sọ mẹ́rin nípa àwọn tàbí wọ́n ní jọ́ tí ọlọ́run sọ sílé wọ̀ yẹn gbogbo ọtí tí wọ́n nílé ni wọ́n dànù débi pé ọtí sì ń sàn gbogbo ojú ọ̀nà Mẹ́dínà a sì mọ̀ pé wọ́n lọ mọ́ṣáláṣí a sì mọ èyí pé ọ̀pọ̀lọpọ̀ nu òní bàtà a sì gbọ́ pé nìkan lọ mọ́sálásí ọwọ́ àpọ̀tẹ̀ nítorí pé ọtí ọtí mọ́lẹ̀ tàbí ìyẹwà tó lẹ́yìn ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ torí ẹ̀ ọtí gan fúnra ara rẹ̀ ìsìn nàìjíríà àìníyà ẹni tí ọlọ́run bá bá ti léèwọ̀ ọlọ́run sì ṣàlàyé pé nítorí pàtó ń fi sílé wọ̀ nípa ẹ̀gbin ni á pè nǹkan yẹn ní kíni ẹ̀gbin àmọ́ tó lọ́wọ́ bá bá ṣe léèwọ̀ tó lọ́wọ́ bò sì ṣàlàyé kẹ́gbin ni àní kì í kan yẹn lẹ́gbin khilafan li ba'd al-fuqaha àwọn kan nínú àwọn olùmọ̀ nípa àwọn kí gbogbo tó lọ́wọ́ bá ti ṣe léèwọ̀ ẹ̀gbin ni rẹ̀ ọ ti ń kọ́ ẹ̀gbin. wọ́n sì mọ̀ pé nínú àwọn kan tó lọ́wọ́ bá ṣe léèwọ̀ fún wa kí èsì ẹ̀gbin bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ sọ pé àwọn nǹkan la sọ ẹ mú kan wá. barakallahu fik barakallahu fik ọlọ́run ṣe gold ló wọ̀ fọkùnrin tẹ́gbìn wa ni silver tẹ́gbìn ni kì í tẹ́gbìn. nítorí di eléyìí a sọ pé kúlù nàìjíríà tẹ̀sìn. محرمة، وليس كل محرم من نجاة، كل نجاة محرم، وليس كل محرم najasatan kúlù najasatin muharrama wàlẹ́yìísẹ̀ kúlù muharramin najasatan gbogbo ẹ̀gbin ìwọ ni ṣùgbọ́n kìí ti gbogbo ntọ́nà sí ìwọ ni kí ni ní lọ́kọ̀ alóbìnrin fẹ́ máa béèrè wọ́n lo lọ́fíńdà kan alukóhol wa bẹ́ẹ̀ sá ẹ pé tọ́ kò burú tó bá fi kírun bẹ́ẹ̀ lọ́nkọ́ máa burú màá bẹ́ẹ̀ lọ́nkọ́ máa burú nù ìtú pé bẹ́ẹ̀ náà fọkàn áhùn tó sọ pé ẹ̀gbìn ni sá ṣùgbọ́n ìta àwọn ni kò kì í sẹ̀gbìn ṣùgbọ́n kálíbà tó sọ̀rọ̀ fún tó náà sọ à ń bẹ́ẹ̀ lọ́nkọ́ burú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó so yìí pé ó tara ru àwọn òfin yẹn jáde. táwọn àmọ̀ ibi tí wọ́n ń pè lọ́tí nu ṣẹ̀ríà kìí ṣe dandan ó jẹ́ pé nǹkan kan kó wọ́n fi ṣe o. ó lè jọ ká bàbá wọn fi ṣe ó lè jẹ́ àyínà bí wọ́n fi ṣe ó sì jẹ́ pé igi ọ̀pẹ wọn ti lọ wá ó sì lè jẹ́ pé wàrà wọn fi ṣe ó sì lè jẹ́ búrẹ́dì wọn fi ṣe ó lè jẹ́ dẹ̀bí nù wọn fi ké kullu ma khamara al-aqla fa huwa khamr tí bá ti máa bóyá lọ́pọ̀lọ́ kí lórúkọ rẹ̀ ọ̀tí. ẹnìkan á sọ pé díẹ̀ mo mu díẹ̀ ò gbọ́dọ̀ dé wọ̀ wọ́n sọ pé ma askara kathiruhu wa qaliluhu haram títí pé púpọ̀ rẹ̀ ló mu ní hún ríra bíntín rẹ̀ ń kọ́ èèwọ̀ ni. mi ò mú èmi èmi èmu ṣùgbọ́n mọ̀ ń tà ní wọ́n sọ pé owó tó bá pa mẹ́ǹkọ́ haram ni inna allaha idha harrama shay'an harrama thamana bẹ́ẹ̀ la nabi muhammed sallallahu alayhi wa sallam sọ kí lóun bàbá ti sìn kankan léèwọ̀ owó rẹ̀ ńkọ́ léèwọ̀. ẹni tó bá mutí ọlọ́wọ́n bò ní gbàrún ogójì ọjọ́ fún un káyì kí ẹ mú àdéhìí tó wà wá ọ̀ọ́má léwa àdéhìí tá a mọ̀ tá a nàbì sallallahu alayhi wa sallam sọ pé tó o bá mutí ọlọ́run nígbà àrùn yẹjọ́ kan fún ọ àmọ́ tí wọ́n bá mutí èèwọ̀ ní tó kó mu ọ̀daràn sí ni ọ wà á jẹ gbà àbí òye wa wà á jẹ gbà nínú òfin gẹ́gẹ́ bí ó sì wá nípa rìsíra tí ẹ̀sìn Islam mú wa lórí ẹni tó bá mutí wọ́n kọ́kọ́ jẹ ẹgbà ogójì láyé àwọn sábẹ́ ó di ẹgbà ọgọ́rin nítorí pé láyé ànábì sallallahu alaihi wasallam kó o fòpin sí kó lè jù bẹ́ẹ̀ lọ kó wà lógójì. ṣùgbọ́n lẹ́yìn ayé anabi sallallahu alaihi wasallam àwọn sábẹ́ wọ́n sì lè jíròrò lórí ẹ̀ wọ́n sọ di ọgọ́rin. ẹni tó bá wá mutí wọ́n mú adísírí àfún wọ́n tún mú adísírí àfún wọ́n tún mú adísírí àfún tó ọ̀pá làánà rẹ̀. wọ́n wá nínú hadith ètò ìsèké imáàmù Tirmidhi rahimahullah nínú àdéhìsì mẹ́rin wọ́n sọ pé gbogbo àdéhìsì tó wà nù tíra àwọn làwọn olùmọ̀tìsí sí àti àdéhìsì mẹ́rin nínú mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n fi ṣiṣẹ́ oná làdéhìsì ẹ̀ ń tọ́ bá mutí tó bá mutí lákòókò ẹ̀ náà tó bá tún mutí ẹ̀ náà tó bá tún mutí ẹ̀ náà tó bá tún mutí ẹ̀ náà tó bá tún mutí ẹ̀ pa pé pa ẹlẹ́ka kò sẹ́ni tó fi ṣiṣẹ́ ọlọ́pàá tó fi ṣiṣẹ́ ó túmọ̀ sí pé wọ́n padà sí lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ lẹ́yìn wọ́n ti mọ̀ àmàjìnlẹ̀ lẹ́yìn báyẹn náà hadith mi tún wá wá ìpè nìkan mu tí wọ́n nà ní Sahih Bukhari ó mu tí wọ́n nà nígbà tó ti mu tí mu tí làwọn kan bá rí wọ́n fẹ́ kọ́ ọlọ́run anabi ni máa ń rìn lórí ọmọ yín kọ́ ọlọ́run rẹ̀ ń sẹ́nu pé yóò kú kú mọ́ nínú ọtí mímu láéláé eléyìí túmọ̀ sí pé ẹ má yọ ẹni tó mutí o wọ́n nà wọn ọ̀nà ẹ má yọ o ẹ mẹ́jẹ ẹni tó sọ pé ọmọ ti ṣe yẹ̀yẹ́ o ẹ mẹ́jẹ ẹni tó ọmọ ṣe pè fún o kàbí àdúrà ní kẹ́ ẹ máa ṣe pé kọ́ lọ́n ṣe kí ni ìmọ̀nà kó yí padà sí dáadáa kò á túmọ̀ sí pé òun náà ọmọ akọ pé ah ẹ sọ́mọ bá ń bẹ lọ ọlọ́run yí mi padà sí dáadáa ah, ọlọ́run ti yọ padà sí dáadáa ọ̀daràn yọ ọ̀fẹ́ yí tẹ́ ẹ̀ mọ̀ tí mo kọ́ lọ́wọ́ láti bá tiẹ̀ ó ti tún ṣe kí ni ìtumọ̀ rẹ̀? àníkọ̀ọ́kọ́ kí nìkan máa sọ kọ́ lọ́wọ́ bó ti fi mí má nà kí lọ́ bárakàlá ọ̀fẹ́ kí lọ́n fún yẹn làkà ẹni tó bá ní ìdìgbà tó lọ́n bá fọ mọ̀nà ìwé rẹ̀ ni làákàrẹ̀ ò ṣiṣẹ́ ọ̀làṣẹ̀ tí làákàrẹ̀ bá ṣe ń ṣiṣẹ́ ọlọ́run ti fi wá mọ̀nà àbí òfin wá mọ̀nà kó tó wá sẹ̀sà ìmànà ló mànà ilé ìjẹ́bi a dúró sí lónìí ìjọtí kọ̀tọ́ sí wa nínú òfin ṣẹ̀yà àfọwọ́ wa dá kankan sí tí ó yí padà sí nǹkan míì tó wúlò ṣùgbọ́n tó ń fúnra ara rẹ̀ bá yí padà kò sí ní tó burúkú tó ń bá gẹ́gẹ́ bó ti wá náà déètì míì látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam eléyìí túmọ̀ sí pé tá a bá wá lówó àfọwọ́ ti kọ́ mọ́síláṣí àfọwọ́ ti lọ sí mẹ́kà àfọwọ́ ti ràn yẹn lọ́wọ́ gbogbo ń ta sí nǹkan dá o torí inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba torí ẹ̀ ló ti jẹ́ pé tá a máa ń wówó láti fi ṣètò ọlọ́run ẹ̀yin ìyẹn dàkún ẹ̀ dá sí i nìkan wá dá sí i wọ́n á fi hàn wá kówó ọtún tó nǹkan lòún ti dá sí i gbogbo bá ti wù kọ́kọ́ tó gbogbo bá ti wù kéré tó má da owó rẹ̀ padà fún un pé kò sí abẹ́ fi ṣe tó bá pè di owó àwọn ọlọ́tí lówó bá kù sí wọn kọ́ ọmọ owó wọn ọlọ́run ọba ọba wa ti bá ti ṣiṣẹ́ wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant ṣe tó kò ṣe gbòòdì ọba alhamdulilayi èèyàn lórúkà òrùka yìí kìí ṣe ti gold ṣùgbọ́n wà tó kán wọ́n máa fi gold so papọ̀ tó lè bu ibi òbòrò òbòrò tí èèyàn bá ti so papọ̀ tán èèyàn ò fògbìn kan máa lò ní èèyàn ò fògbìn kan máa lò nítorí kò sí bí wọ́n ṣe ṣe gold wọ́n ṣe so gold papọ̀ pẹ̀lú gold wọ́n ṣe so òrùka papọ̀ pẹ̀lú gold tí ààyè gold yẹn ò ní dáhà gbègbè kò sọ sí pé wọ́n fi chain so igbá pọ̀ torí lèyí tí wọ́n bá fi gold tí wọ́n bá fi mú òrùka yóò mú bí tí wọ́n jò papọ̀ mọ́ nǹkan ni. wọ́n náà ṣe nǹkan mí wà fún ìfilẹ̀ tó kù. náà alẹ́kùn sílá tó. àwọn tí wọ́n máa fi òògùn sí àyẹ̀kọ́ eh, máa ń fi akọ́wọ̀ sínú ojú ọ̀gbìn tí wọ́n bá fẹ́ fún ẹ̀mí ìjẹ́sìn àwọn dókítà àti ẹ̀kọ́ máa ń fi akọ́wọ̀ sí káàbọ̀ tí wọn bá mọ dájú ikú alukóhólù ni wọn fẹẹ dà sí yẹn lára èèyàn gbọ́dọ̀ gbà wọn tí wọn bá mọ dájú ọgbẹni látọ àkìdínà ẹni sí iná ọwọ fà náà. Thank you alhamdulilayi wọn àwọn máa ń gbọ́ èèyàn méje ní ó di ọlọ́tí ẹni tó ṣe gbọ́ ẹni tó ń pa o alákùlà hàn látún bí àwọn tó máa sọ fún wa kí wọ́n sọ fi jábà tèrè ó lè jẹ́ pé náà àwọn tíra àlùkàbáyé ti máàmù Zahabi ni wọ́n ti rírọ àwọn kan wọ̀nyẹn ṣùgbọ́n àlìmọ́mù Zahabi rahimahullah àwọn olùmọ̀ ń fi apọ̀ ẹnu nípa pé táwọn gan ni wọ́n kọ tírà yẹn turolu máa gbà ní ìmáàmù Zahabi nípa hadith ṣùgbọ́n àwọn ìròyìn kan bẹ nínú tírà yẹn láwọn hadith tó tiẹ̀ sí rárá láwọn hadith bàáyìí wọ́n bẹ nínú tírà yẹn ṣùgbọ́n sẹ́yìn kọ́ àwọn tí ń kà á ti wọn àwọn ọ̀fẹ́ sínú àwọn ọ̀fẹ́ kí ni wọ́n mọ̀ nípa kí ni kìnnìkan ọ̀tọ̀ kìnnìkan ọ̀fẹ́ sẹ́rin lẹ̀ láwọn ti ẹ̀ jàjà rí léyìí táwọn fẹ́ẹ́ dẹ́rù báyìí so eléyìí ìlọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan bọ́tí alihamudulilayi lónìí lónìí yìí wọ́n ti ti púpọ̀ lórí irú àwọn tíra yẹn tíra kan wà tíjọba ní al-kabā'ir lid-Dhahabī èyàn tó ra tíra yìí wọ́n pè ní tahdhību al-kabā'ir tahdhību al-kabā'ir sọ nínú eléyìí gbogbo àwọn adétì kan mú wá tí ò sẹsẹ nílẹ̀ tí ò sí gbogbo àwọn jáde tó wá pọ̀ ètò wúlò ṣùgbọ́n ابن حجر ibn hajar alhaitami olùmọ̀mí náà táwọn dé lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn kọ tírà kan wọ́n pè ní azawajir azawajir yẹn tírà zahabi ni plus wọ́n fẹ́ lójú dọ́gba gbogbo àdìsí kọ̀ọ̀kan tí zahabi wa mú wa wọ́n sọ òfin tó lórí rẹ̀ ní ìdájọ́ báyà bọ̀ àyè fún mi báyà ní gbogbo wọn. tó gbogbo eléyàn lèyàn gbọ́dọ̀ wà kéèyàn wádìí kéèyàn kó tó di kéèyàn mọ̀ sọ̀rọ̀ fáwọn so ní yorùbá lẹ́bù náà máa fẹ́ kọ́ nǹkan fún yẹn irú nǹkan yẹn làwọn máa fẹ́ tí ó ta nǹkan ọwọ́ náà ó ti kíní manhaj àwọn àkàwárí pé ẹsẹ̀ ọ̀rẹ́ rẹ̀ kan lówó àbógbó pamọ́ sọ̀tọ̀ ọ̀rẹ́ rẹ̀ ẹ̀ ni wọ́n á ní kọ́ lọ síbi kan yámẹ́ẹ̀ kọ́ dóńdì kan kan tọ́lá jẹ́ pé èèyàn àgbẹ̀ ló pọ̀ rẹ̀ níjọ́ lálẹ́jọ́ alẹ́jọ́ tọ́lá jẹ́ èèyàn burúkú ni kinní kan alẹ́jọ́ kinní mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ẹ́ ọ̀rẹ́ rẹ̀ wá yọjú ọ̀rẹ́ gbogbo eléyàn kan pọ̀ àbíwá àmọ́ lẹ́yìn ọkùnrin aláwọ̀ ẹ̀sùn tó wọ́n ti mọ̀ pé tí ẹ fẹ́ gbọ́ nìyẹn gbogbo ti jẹ́ nìyẹn. láti resign wọ́n dẹ̀ ṣe ti kó jẹ́ pé wọ́n gba owó kan tó ó lè jẹ́ mílíọ̀nù náírà lórí pé ó ń ta irú owó yẹn ṣé ó lè lò ọ̀gá ni pé kò wọ́n béèrè tó yé òun fúnra rẹ̀ kó béèrè náà aleykum salaam. يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه

ṣe bí ọ̀rọ̀ fi sùpàkúta kọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni a kò ṣera rẹ ni a kò ṣera rẹ you have yourself to be blamed torí pé ọ̀lọ́ ọ̀kọ́lẹ̀ ọ̀kọ́lẹ̀ gan-an ọmọ pé nàìjíríà jàǹbá ti pọ̀ jù ọ̀kọ́lẹ̀ lè deny wọ́n tún kọ́ ẹ̀kọ́lẹ̀ so ẹ gbọ́dọ̀ kọ́lẹ̀ so bó tilẹ̀ jẹ́ pé because àwọn kọ̀ọ̀rọ̀ àìn àwọn kankan kún kankan sófin kan tó fi lè yí padà hákì àwálò àwọn èèyàn tòtò bá ti mọ àwọn èèyàn ló ń dààmú ọlọmọsọ alókùn sí èsì tiwa because orílẹ̀-èdè tá a wà yọ da púpọ̀ so wọ́n ti mọ̀ pé gbogbo èèyàn ń bì wọ́n ti gbàgbọ́ nàìjíríà so nísìnyí wọ́n wá lọ yá àyàn lówó ó ń tì í ọwọ́ ajé èèyàn orí sí mi ọjà ń bá rẹ̀ kò dàbí àwọn ọmọ nàìjíríà yòókù so jàǹbá rẹ̀ so sọ̀rọ̀ péré léyìn wọ́n ó ní nǹkan kan tó fi lè prove kí wọ́n má sì sọ pé yàtọ̀ ẹlẹ́dì náà mọ̀ ìdá tẹ̀dá yẹn tún bí dẹ́yìn ìlà ajalin musamman faktubu kò túmọ̀ sí pé kò bàbá rẹ̀ àbí màmá rẹ̀ everybody gbogbo ẹni tó bá yọ tó bá yá lówó ló lè kọ́ lẹ̀ ṣùgbọ́n tó o bá kọ́ àní sọ pọ̀ tẹ́lọ̀ ṣùgbọ́n tó o bá kọ́ tó má fi jìbá rẹ̀ kí ló ṣe ra rẹ̀. wal firare so wa haka ne alaikum salam alhamdulillah wọn nìkan rọtí fún yàn àbí ń tọ́ lọ́tí nú èèyàn gẹ́gẹ́ bí mùsùlùmí tí èèmù tí èèyàn á gbé lọ fẹ́ni tí ń tọ́tí pé máa fi pààrọ̀ rẹ̀ ti fún mi ní nǹkan mi ọ̀sán náà wálé ṣé ń tọ́ da lèyàn ṣe á àìda lèyàn ṣe. kóònù ọkàn ṣe fíìlì ńgbà tó gbọ́ tì ń lọ tó gbé lọ fún un ẹ̀rọ kò ní fẹ́ kọ́ ká mọ́ ọlọ́fẹ́ àdá ilẹ̀ ìṣẹ̀lẹ̀ so àìdá ló ṣe kò ní gbà ní mọ́sítò nígbà tí bó ní wọn lágbọ̀ọ́yé wọn ò fi lágbọ̀ọ́yé ni a a ń tẹ̀sẹ̀ dùn mí wọn á rọtí ẹgbẹ́ kí ni kẹ́ so ó gbé pàǹdà wọn fún wọn ni naam aleykum salaam. ìbéèrè mi wípé bóyá bí àwọn ẹ̀yìnkẹ́ tí tó tọ́wọ́ padà sí àwọn ni samúrí kò máa pé abáyé nǹkan náà ti tí bá mọ̀ tó kẹ́ àwọn tó bá pè béèrè tó ṣe ni pé bí Guinness ní ìsìn ọlọ sí kù wọn á rí láwọn àdúgbò kọ̀ọ̀kan pé Guinness ọgbẹ́ bọ́ọ̀hóòlù ọgbẹ́ bọ́ọ̀hóòlù ọgbẹ́ bọ́ọ̀hóòlù àbí bẹ́ẹ̀ kọ́ ni wọn á kọ Guinness Guinness Guinness tí wọn á láwọn fẹ́ ta bọ́ọ̀hóòlù yẹn kí kéèyàn wá rà bọ́ orúkọ Guinness yóò tún sẹ́kù lára rẹ̀ bá a lè rà bá a lè rà bá a lè máa pọn mi Guinness wọn àbá a lè máa pọn ìjọba wá pòun ló ṣe béèrè ní. àwọn oúnjẹ kan wà lára kò sí ìjẹta mi ò sí pírísàvì oúnjẹ ju alcohol lọ. bíbí a jẹ́ pé inú wọn mọ̀ fún àwọn àjẹ. èyí ṣe bá ti rí pé báyìí lójú bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀ kù ni. e lo arranca até ritmo preciso. owó yẹn ah, ọtí ẹ wọ́n Thank you. lóye náà torí kò ti fọ àwọn kankan kún tó fi jẹ́ pé kò yẹ kó béèrè ọlọ́ni látẹ̀sẹ̀ yá yọ lẹ́nu àmọ́nù látẹ̀sẹ̀ lù wà ní àṣìyá ẹ̀ǹ tó bẹ̀rẹ̀ lẹ́kùn tẹ̀sọ̀kọ̀ ẹ gbọ́dọ̀ béèrè nǹkan àwọn kan tó so pé tó bá da yín lóyún ọba yín lọ́kàn jẹ́ lóye ọjọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك